إنا في جلال نحمده ونستعينه ونستشكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن pẹ̀lú ìyọ̀ndọ̀ بعض. أما a تفسير الشيء nínú sọ́rọ̀tọ̀ káà a bẹ̀rẹ̀ níbi tí a bá dé ní àná a bẹ̀rẹ̀ láti bí ayà kẹfà rẹ̀ pẹ̀lú yọ̀ndọ̀ ọlọ́run bá فَلَعَلَّكَ بَارِقٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِنْ لَمْ بِهَذَا الْحَدِيثِ أَسَفًا أعوذ بالله من الشيطان الرجيم فلعلك باقع نفسك على آثارهم الله سبحانه وتعالى ó sọ fún wa níbi ṣúra yìí ó sọ bí àníbà Muhammad sallallahu alaihi wasallam bó ti máa ń fíìlì torípé gbogbo olùpèpè náà ni ló máa ń ronú pé bọ́wù làwọn èèyàn ṣe gba ìpèsè yìí tó bá lẹ́ni torí sọ́lọ́wọ́n bá táwọn èèyàn bá gbà á yóò máa ká lára ẹ́ inú rọ́mọ bàjẹ́ amẹ́lẹ́ni torí fáwọn èèyàn òbòdodo kọ́ ló ń bẹ lẹ́mí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń pípò síjọ́ kìí ṣe fáwọn èèyàn òbòdodo ní ń bà wọn nínú jẹ́ torí páwọn èèyàn ò gba wọn ò gba nǹkan lọ́wọ́ wọn ni ó òun ní pé ayé ọ̀gbà tóun ayé ọ̀fẹ́ tóun tí ń sọ wá pápá inú àbẹ́ ní ọyọ́ kó ń náà hàn ní eléyìí ṣe àkólé kan fún student of knowledge tọ́lìbìlẹ̀ ẹ̀lì wáàrin àálìm ustaz sheikh gbogbo kò tí ẹ̀bá lè gbà nínú mẹ̀sìn ẹ̀yìn ìṣọ̀wọ́ àwọn tó bá gbà ìyẹn adúpẹ́ fọ́lọ́wọ́n bá àìsí gbà ìyẹn àìdòdòdó gbọ́ lọ́yẹ kó máa kó jẹ́ nǹkan tó máa jẹ́ àkólé kan wa kọ́dọ̀ lọ́wọ́ bá lásánátàlá tó kọ́ àníbà Muhammad sallallahu alaihi wa sallam lórí ọ̀rọ̀ yìí torí pé Suratul Kahf ó jẹ́ nǹkan tó lọ fi ń tí àlàyé àtàámúlú ẹ́ máa lè fìtà bóòlè ṣe fẹ́ bá fìtínà lò nígbàtí fìtínà bá ṣẹ́rí wá tí ẹ̀ bá ń sin lọ́rùn ọba àwa rí bóyá jọba ni a rí bóyá àwọn aráàlú ni bóyá onípò ni bóyá àwùjọ ni bóyá ọlọ́dẹ̀dẹ̀ míì ni wọ́n padà dìtẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba abẹ́ni tó lẹ́nu nínú ìlú wọ́n dìtẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n dìtẹ̀ wa wọ́n bá wa sọ̀ta ipò lábẹ́ fi nǹkan yìí ara nǹkan tí ọlọ́run ọba Allah subhanahu tí fi ń fà níbi Muhammad sallallahu ṣe Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ rẹ̀ náà kọlọ̀mà kọjọ kò fi yíwa ọlọ́wọ́n tó pé fàlàáìlá tàbá ikùn náà sàkáhàlà sáàrìyìn ọlọ́wọ́ bá lọ́sàn-án tààdá ní fi mú ìbàlẹ̀ ní bá níbi Muhammad sallallahu alaihi wasallam àti ká ìbànújẹ́ kúrò lórí nǹkan tí a níbi Muhammad sallallahu alaihi wasallam tó ń ṣe lórí ọ̀rọ̀ àwọn kèfèrí mọ́ká èyí wù ní pé ìbànújẹ́ lé wọn lórí ọlọ́ni àkírí ànẹ́bì tó fẹ́ parẹ́ nítorí èyí wọn alùkùránì gbọ́ aláṣọ́ta aláṣọ́n bó bí pé fala tazhab nafsuk alayhim hasarat má ṣe banújẹ́ púpọ̀ lé wọn lórí má sọ ní ìrẹ sínú parun nítorí kọ́ fẹ́ kí wọ́n gba Ọlọ́run bá gbọ́ kí wà á ronú ronú mọ́ ronú súnmá má ronú lé wọn lórí tó bá wọn má ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ọsọ bẹ́ẹ̀ nínú sọ́tù fàáfẹ́ ó tún sọ ń bò míì gẹ́bù sí sọ́nù sọ́tù Nahl ó ní wala tahzan alayhim má ó ní la'allaka ba'iqu nafsaka ala an yakunu mu'minin لعلك باقع نفسك ألا يكونوا مؤمنين نعم الله سبحانه وتعالى أصلا سورة الشعراء وقبل يتكافون عليه nípe ìrẹ́ ànẹ́bì à òun ó ń banújẹ́ lé wọn lórí pé wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo eléyìí yìí kò dá nǹkankan padà ìbànújẹ́ tí wọ́n banújẹ́ yìí eléyìí ìbànújẹ́ tó ń banújẹ́ lé wọn lérí yìí ti pọ̀ jù mọ́ banújẹ́ kí wo fi kó ìnira bẹ́ẹ̀ ni ara rẹ̀ Allah subhanahu wa ta'ala ó ń jóúnjẹ́ àníbi pé àìgbàgbọ́ wọn ó nítumọ̀ hikma bẹ́m̀bẹ̀ èyí tó bá dẹ̀ gbàgbọ́ nínú wọn ó ní hikma nínú títí ẹni pé mọ́ sí rẹ̀ lè ṣe lé wọn lórí mọ́ fi bànújẹ́ ló gbà nítorí pé wọn gbà rẹ̀ ànẹ́bì gbọ́ ọlọ́run bá ń sọ ogbélé yìí fà èyí tí ó àkọsílẹ̀ bá ń bẹ fún pé ó padàgbà ó padàgbà yóò kàn ti tẹ́lé wọn lórí wà gbára lọ́lọ́wọ́n bá فلعلك بايق نفسك على آثارهم فلعلك بايق نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث ọ̀kan nínú àwọn àfáà afáwa kọ̀tàdá ó ní a mọ́jẹ̀ kẹni ara rẹ̀ gọ́ọ̀bẹ̀n wà húsnan alayhim lẹ́ni tí ń bínú àtẹni tí ń banújẹ́ lórí àìgbàgbọ́ wọn mujahid ó ní mọ́jẹ̀ kó bẹ́ni ara rẹ̀ jazaan lẹ́ni tó yẹ pé yóò bínú ìwọ́sá rẹ̀ ń súrù ṣe ẹ̀rí Ibn Kathir ó ní gbogbo àwọn túnmọ̀ táwọn ulama tún fún kì ní ó ń súnmọ́ra wọn òun náà ni pé la ta'taba alayhim bal ablughhum risalata Allah mọ́ sí banújẹ́ ní wọn lórí o ẹ́ wọ́n kàn mú iṣẹ́ ọlọ́run ọba mú dé ti gbọ́ wọn family ìsájá fàdínọ́fì ẹni bá gbọ́ ọlọ́run ọba gbọ́ ọgbàgbọ́fẹ́mi ara rẹ̀ ni bákanáà wà mọ̀ bọ́lá fa iná ma yàdúlù àríhà ẹni tó bá dẹ̀ sọ́nù ọ̀sọ̀nù fẹ́ ní ara rẹ̀ náà ni fanatazab nafsaka àríhì mahutara mọ́ ṣe kó rẹ̀ sínú ayún mọ́ kó rẹ̀ sínú bànújẹ́ mọ́ ṣe ní ara rẹ̀ lófò mọ́ ṣe rẹ̀ léṣe lórí pàǹkì ọgbà فلعلك بايق نفسك على آثارهم ولعلك بايق نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الله سبحانه وتعالى tí wọ́n ń fún wa lóró bóhun ṣe ṣe ilé ayé ilé ayé wo ilé ayé tó yẹ pé dáàrù fàníyà ilé ayé tó yẹ pé ilé ayé tó pin mọ̀zẹ́bìnà dìzínàtì zá ìlà ilé ayé tó yẹ pé wọ́n kàn ṣe lọ́ṣọ́ ọ̀ṣọ́ tí ò ní jẹ́ lọ́gbére ẹ̀rí ilé ayé yìí Allah subhanahu ما على الأرض زينة لها إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم لنبلوهم أيهم أحسن عملا الله سبحانه وتعالى ó ní àwọ ọlọ́run ọba la ṣe ní ayé a ṣe nǹkan tí ń bẹ lórílẹ̀ zínàtàlàhá ọ̀ṣọ́ ọlẹ̀ ni lápèjúwe ẹ wo orílẹ̀ ayé ibi tí ó bá sí tí ń bẹ ń bẹ yí ń bẹ ilẹ̀ tí ó bá sí ilé ń bẹ kò sí rúgbìn ń bẹ kò sí àwọn nǹkan mèremère alùmọ́nì ilẹ̀ òsí ń bẹ kò séyàn ń ẹ rí pé kìí ṣọ̀ṣọ́ fúnlẹ̀ yẹn ilẹ̀ yẹn ò ní yáàyè ọlọ́run ni gbogbo tí ń bẹ lórí ilẹ̀ ayé àti ní zinatan laha àti ní ọ̀ṣọ́ fún ayé ẹni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó wá kó àwọn èèyàn sórí ilẹ̀ ayé àìsí ẹ̀nà kan náà ó fi ọrọ̀ sórí ilẹ̀ ayé tí ń bẹ lọ́dọ̀ ọjọ́ kan yàtọ̀ fún ọ wá ṣe ọrọ̀ ayé ó tó se ọrọ̀ náà kò bára ní lọ́gba èyí tó se fún a ó yàtọ̀ fún èyí tó se fún b èyí tó se fún ẹ̀yà kan ó yàtọ̀ fún èyí tó se fún ẹ̀yà míì ọ wá sí gbogbo ẹ̀ kò jọra wọn ọ wá sí gbogbo ẹ̀ kò bára wọn mu ó wá sí gbogbo ẹ̀ léyìí tó jọ pé ó ṣe kó lè mọ jẹ́ ọ̀ṣọ́ tẹ́nìkan bá ní ìkànkan kó rí pé nǹkan tóun níyẹn ó tún kéré sí ti ń bẹ lọ́dọ̀ ẹlòmíì táwọn àwùjọ kan bá ní nǹkan kan in tí ń bẹ lọ́dọ̀ wọn àrùn in tí ń bẹ lọ́dọ̀ àwọn ẹlòmí tó ju ti wọn lọ in tí ń bẹ láyé tí ń wù wọn tí wọn ò tó wà yàtọ̀ fún tí ń bẹ lọ́dọ̀ wọn yẹn Allah subhanahu wa ta'ala olóhun ṣe gbogbo eléyìí ẹ̀rì kí òun lè bá máa fi dán yín wò yẹn fún òun lè máa

ó lè ṣe fẹ́ni kọ̀ọ̀kan lérí gbogbo tó ṣe fún wa ẹ́n dínàbùlúwàhùn ayyuhum ahsanu amala ewu ló fẹ́ ṣiṣẹ́ rí ewu ló fẹ́ dún rí ewu ló fẹ́ ṣiṣẹ́ dáadáa gbogbo tẹ́ni kọ̀ọ̀kan bá wá fi tí ń bẹ lọ́wọ́ ẹ̀ ṣe ọlọ́run Allah subhanahu wa ta'ala ó fi ṣàdánwò ní Qatada rahimahullahu ta'ala ó gbẹ̀gbà wáyíwá látọ̀dọ̀ Sa'id ibn Jubayr òun náà gbá látọ̀dọ̀ Rasulullah sallallahu alaihi wa sallam wa inna Allaha mustakhlifukum fiha فناظر ماذا تعملون فاتقوا الدنيا واتقوا النساء النبي محمد صلى الله عليه وسلم ó ní ilé ayé yìí ilé ayé tó dùn ni ó ṣe ní tó tutù ẹ́n ọlọ́run bá ń ṣe yín láàrò lé ń bẹ̀ ni nítorí níta ti járò lé àwọn bàbá wa ní kọ́ ń lò gbé sí ayé nígbàtà fi wà báwọn ṣe ní ma ẹ́n

ẹ̀rí yóò ti di kí ni ó ti rìtáyà àwọn ọmọ ti tẹ́wọ́ gbà ní ọlọ́ọ̀bà lásánà tó sọ pé a fi ń bẹ̀yẹn ní padà ń bọ̀ a fóun náà yóò wá wo kílẹ̀ ń ṣe ọlọ́run ọba lérí ayé tẹ́ wà tí è ṣe ti yín ẹ má lò sí ti yín ẹ má lu jìbìtì ẹ má kọlu àrán ẹ má kẹ́jìyàn sílẹ̀ ẹ̀dẹ̀ mẹ́sàwé fífà rìnyàn nítorí bí tẹ́yìn lọ wọ́n tẹ́kùn ní sáà ẹ̀bẹ̀rọ ọlọ́wọ́n bá lára àwọn obìnrin náà ẹni obìn bá ń bẹ lábẹ́rẹ̀ kó bẹ̀rọ ọlọ́wọ́n bá wọ́n pọ̀ òṣèdédé ọjẹ́ ọ̀kan kọmọ́ fi

ọlọ́ọ̀bà lásán àtàlá fi sàdánwò fún ni ọlọ́ọ̀bà lásán àtàlá fẹ́ máa wo kí lọ fẹ́ fi ṣe eléyìí ní ọ̀hájẹ́sọ fún ọ kó lè bá àgbẹ́ ẹ̀sán ẹni pípé tó bá ṣe rí kó tó lè gbá ní pípé tó bá tún ṣe bí lẹ́yìn ayà yìí Allah subhanahu wa ta'ala ó wá sọ bóhun ti padà sọ ayé yìí dà wípé ilé ayé yìí níbi tátìbọ̀tán rẹ̀ ń lọ ní pé وإنا لجعلون ما عليها صعيدا جرزا وإنا لجعلون ما عليها صعيدا جرزا الله الله سبحانه وتعالى ń sọ fáwọn àtàn bẹ nílé ayé náà pé ilé ayé yíò lẹ́yìn sàdáhà dáwà kò sí ìbẹ̀lọ̀gbẹ̀rẹ̀ ń bẹ̀ ilé ayé yíò dáàrù zawal dáàrù fàníyà ilé ayé tí ń bọ̀ wá tán ni òpin bọ̀ wá bá gbogbo tí ń ṣe wá ní ojú kòkòrò ń bẹ̀ táàntorí rẹ̀ mọ́ lọ kówó jọ lọ́nà èrú táàntorí rẹ̀ mọ́ lọ pàwọn ẹlòmíì táàntorí rẹ̀ mọ́ pàwọn ẹlòmíì lẹ́kún kásà kójọ tó bá kójọ kí lọ rẹ̀ fi ṣe pátápínra rẹ̀ ọkọ́lé pátápínra rẹ̀ ọra pátápínra rẹ̀ orípò àbórí nǹkan jẹ́ gbogbo ẹ̀ pátá ń bọ̀ wá ṣòfò ń bọ̀ wá di nǹkan tó parẹ́ ìwọ ló kó ń bẹ́ bó kó nǹkan yẹn lè kó síwájú rẹ̀ lọ́lọ́bà Allah ọlọ́ọ̀bà lọ́sàn-án tààdà ó láwà ń bọ̀ wá sọ ilé ayé yìí a sọ di gbogbo ọ̀ṣọ́ tí ń bẹ́ẹ̀ yìí ọrọ̀ tí ń bẹ́ẹ̀ owó tí ń bẹ́ẹ̀ pẹ́pẹ́ ọrọ̀ tí ń bẹ́ẹ̀ gbogbo ẹ̀ pátá a wá sọ di nǹkan tó ṣòfò tí ó kó bẹ́ẹ̀ a wá pa gbogbo ẹ̀ rẹ́ gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ ń padà ń bọ̀ wá gbogbo parun ọrọ̀ gbogbo ọrọ̀ tí ń bẹ́ẹ̀ ní ayé ẹ́n ministry ti ń bẹ́ẹ̀bẹ̀ ni ẹ́n companies ti ń bẹ́ẹ̀bẹ̀ ni gbogbo iléeṣẹ́ ti ń bẹ́ẹ̀bẹ̀ gbogbo nǹkan tẹ́ kọ́ tó ń jọyín lójú yẹn ọrọ̀ ti ń bẹ́ẹ̀bẹ̀ góòdì ni ọ̀ṣọ́ ni timoto ni nǹkan gun ni nǹkan lo ni ọlọ́ni gbogbo ẹ̀ pátápátá à ń bọ̀ gbogbo ẹ̀rẹ́ náà ọlọ́run sọ gbogbo eléyìí wa ronú rẹ̀ nínú ẹni tí yóò mú òdodo yóò rí òdodo yóò wá lo òdodo kò ní pa dáràn nítorí ilé ayé jọpa ẹlòmíì owó haram ló fi ra mọ́tò mọ́tò yìí kí ni a kó bèèrè lọ́wọ́ ara rẹ̀ sadnafsak kí ní bọ̀ agbẹ́yìn mọ́tò tọ́ra owó haram lẹ́lòmíì pàjọ ló fi kọ́lé kí ní bọ̀ agbẹ́yìn ilé náà o àrọ́m lẹ́nu mí fi establish business tó bá establish ẹ̀tán ọwá ń bẹ́ ọ̀rọ̀ ńlá ń ń bẹ́ orí owó orí gbogbo ẹ̀ níbẹ̀ kí níbọ̀ ìbò gbogbo tó bá fowó yẹn sí kí níbọ̀ yẹn lẹ́yìn tó tó mú tó mú lọ ó sàkántì gbogbo tí parun bá wá dé bá so a mọ̀ pé ìwọ náà tó bá déwájú ọlọ́run bá tí ò wúlò fún ọmọ ó padà máa ṣèṣirò lórí gbogbo ẹ̀ tábà ronú bí tí àtúbọ̀tán gbogbo àwọn nǹkan tá ń kójọ yọ padà já sí ọlọ́run ti sọ pé strong tókè ẹ mi kò sí ọlọ́run òkè yóò ń padà bọ̀ wá ilé ilé ń fàyà sọ́mọ̀ ń fàyà òkè yọ parun òkè sí ilé àwọn ilé tó ń fi àwọn blọ́ọ̀kù ní òun ni òní gbogbo lẹ́bù lọ kámọ́ wa kó àwọn nǹkan yìí jọ nítorí haram kámọ́ pa àwọn èèyàn lẹ́kún nítorí àwọn nǹkan yìí kámọ́ dáwọn èèyàn lóró nítorí àwọn nǹkan wọ̀nyí ẹ́ kámọ́ torí àwọn nǹkan yìí fi ẹ̀sìn sílẹ̀ kámọ́ torí àwọn nǹkan yìí kẹ́yìn sọ́lọ́wọ́n Allah subhanahu wa kágbára lọ́lọ́wọ́ bá ń bẹ́ dìdí tọ́lọ́ bá ṣe fún wa lọ́rọ̀ ma ká dú lórí ẹ̀ ilé ìlú rẹ̀ fún wa ju ká má lọ fa ẹ̀rì nǹkan nífàkúfà lọ láti wá dọ̀tọ̀ ọlọ́wọ́ bá torí pé tó bá dọ̀tọ̀ ọlọ́wọ́ bá nítorí gbogbo nǹkan yìí bí nǹkan yóò bá síwájú ẹ̀ parun níbọ̀ aparun lẹ́yìn ẹ̀ ìwọ gan náà ò lè máa bẹ yóò tún wúlò fún aláàtẹ̀yàmù tàà bá kójọ lọ́nà àrán ọlọ́run lè mú àláàlì wá easily ẹ jẹ́ kí awájú ti nǹkan àláàlì yẹn àwọn èèyàn lásìkò sí wọ́n bẹ̀rù ọlọ́run ọba èyí òun Ramadan wọ́n fi gbogbo ile. lọ ọba ọba yìí wà pẹ̀lú wa ọba yìí ló gbára lé ọba yìí ló máa sìn nígbà gbogbo ká fi bẹ̀rù bá lù gbogbo àwọn kátà ń kójọ yìí sẹ́ nìkan tí ó gbẹ̀yìn rẹ̀ ọlọ́run ọba sọ fún pé ta'ala ó ní aṣọ pápá gbogbo tí bẹ ní orílẹ̀ ayé yẹn tàbí sọ̀sọ́ yìí tàbí dẹ́yìnwò yẹn ẹ́n a fi àpààrùn gbogbo ẹ̀pátá ọlọ́ọ̀bà lásán tó ayé òun mọ̀ níwọ̀n tọ́lọ́ọ̀bà ti sọ̀rọ̀ yìí naam ayà tó wá tẹ̀lé Allah subhanahu wa ta'ala fẹ́ wọ inú ìtàn torí pé nínú kan tí suratul Kahf tó ń dálé lórí òun ni pé Allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú súrà yìí àwọn ọ̀nà wo lèyẹn lè máa fi bá àwọn fìtínà lò ó dẹ̀ tó fún wa láwọn àpèjúwe nínú àpèjúwe tí fi ń fìtínà lò òun ni àwọn láwọn tọ́lọ̀un tí wọ́n sọ ọkọ̀ sórọ̀ yìí ọlọ́ọ̀bà ó fún wa nínú sórọ̀ yìí ni ọlọ́ọ̀bà ó sọ fún wa pé أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا كانوا من آياتنا عجبا أني آه يا نبي آه أوروني wípé àwọn afábùlkà warraqim ó rò wípé àà àwọn èyí ó wá sí mà tó bá wọn àà tó ní in tó jí mà ju ìta àwọn afábùlkà fi lọ ìrà nẹ́bì ó ń bẹ lọ́dọ̀ wa òru ọ̀sán lílọ bíbọ̀ oòrùn ẹ́ bọ́lọ̀ ń ṣe dọ́mìnìyàn gẹ́gẹ́ gbogbo nǹkan tó lọ́wọ́ dá sí rílẹ̀ ayé yìí èmi làwọn àràwọ̀ gbogbo àwọn nǹkan yìí pátá ọjọ́ ni lójú ju ashabul kaf lọ bọ́lọ̀ ń ṣe ṣẹ̀dá alẹ̀ ọjọ́ ni lójú ju àwọn ashabul kaf lọ òkè bọ́lọ̀ ń dání níbo ló ti kó gbọ́ àwọn yẹ̀pẹ̀ yíwá níbo ti kó àwọn òkúta wá níbo ti kó òkè wá ti kó àwọn gíwá torí nígbà tó dá ó sàn sọ pé kún fàyàkùn igbe àwọn nǹkan yìí jọ ní lójújù àsáàbùlù káàfù lọ ókè ó dá sánmà ní níbo ló ti rí àwọn materials tó fi dá níbo láwọn nǹkan yìí ti wá sánmà tó dá yìí tí èyàn bá fẹ́ gbé ilé dúó kò fẹ́ kó wọn máa pàun nínú ilé wọn kò fẹ́ kójò máa pàun ẹ́ kò fẹ́ kiri ọmọ sẹ̀sílé yóò ṣe òrùlé sí bóyá páànù ẹ̀mọ́ ìfílà tí wọ́n fi rú pánù lé mi dúró bóyá dẹ́kìn ẹ̀mọ́ ìfílà tí ó mú dúró ó gbé fílà sí nǹkan tí ó fẹ́ tó nǹkan ni ẹ́ ẹwà wo sánmà tẹ́nìkan ọ̀tọ́ rí kọ́ sọ pé á nígbàtà tọ́ àwá débi tí sánmà pín sí agbára ẹnìkan ọ̀ràn ọlọ́run ọba lásán àtàlá ń sọ fà nílẹ̀ pé nítorí dá fún yín ẹ́n nílẹ̀ ni sánmà ni oòrùn ni òṣùpá ni àwọn àràwọ̀ mìíràn ni tó wọ́n lọ́wọ́ bá já fún yín ní tí ẹ̀ ń fojú ara yín rí a ọjọ́ ni lójújú أصحاب الكعب لو أم ya fi mà lára ìtàn ashabul kahf torí pé kò dá lágara ọ̀dọ́ náà ọba lágara débi pé kò lè dá tó ju tó sínmọ̀ ju ashabul kahf lọ nítorí wọn bá dá ìtẹ́ oòrùn lórí ba ìjẹ́ ń kọmọlọkọmọbọ̀ àwọn àràwọ̀ ó tóbi ẹ́ ju ìtọ́ka àbí ìsìnmọ̀ lórí ashabul káàfù lọ bẹ́ẹ̀ láwọn olùsíwájú ṣe tú ọ̀rọ̀ ashabul káàfù ẹ̀rí ẹgbẹ́ kan tó wọ́n tún alátọ̀dọ̀ àfáwà ibn Abbas radiyallahu anhu ó sọ pé qad kana min ayatina ma huwa a'jab min dhalik ó ní tó tún ṣe ní ọ̀rọ̀ ashabul òun náà gba alátọ̀dọ̀ afọ́wà Abbas nígbà tó káyà ó sọ pé yaqulu alladhi ataytuk min al-ilmi wa sunna wal kitab afdal min shani ashabika ó ní ìtumọ̀ rẹ̀ ní pé ń ta fún ànábì nínú ma a ó tún lọ́lá ju ọ̀rọ̀ àṣọ́ àbùlùkọ́ àṣìlọ àti bẹ́ẹ̀ náà ni àfáwà Muhammad bin Isa àwọn náà tú bẹ́ẹ̀ a nǹkan hàn nínú ẹ̀rí wà lórí àwọn ìjọsìn ẹ̀rí lórí àwọn ìjọsìn lórí àwọn ẹrúsìn ọwọ́ ọlọ́run ọba ní àwọn nǹkan tẹ́ a fún wa nítọ́ka à títún jọni lójú ju ọ̀rọ̀ asáàbìlìkáf lọ ọ̀pọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ti tú pé asáàbìlìkáf ní nínú àwọn àrísí mọ̀ lọ́wọ́ àmáwọn àrísí mọ̀ tuntun sí mọ̀ ju ọ̀rọ̀ asáàbìlìkáf lọ àwọn ọlọ́run ọba aṣífúnra náà bí i àmà àjíbẹ̀ta a máa wọ ọ̀rọ̀ àwọn ashabul a máa máa wọnú ẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí àwọn ẹni síwájú ṣe tú insha Allah ta'ala adẹ̀mọ́mọ́ àwọn hikman àwọn hikman àwọn ọgbọ́n tátún máa rí kọ́ àwọn ẹ̀kọ́ tó máa kọ́ wa insha Allah ta'ala máa mú wa fún wa insha Allah ta'ala ẹwọ́dọ̀ àwọn ọ̀rọ̀ àwọn asábìlì káfì yìí ọ̀rọ̀ wọn pa ọ̀rọ̀ méjì pọ̀ nínú ọ̀rọ̀ yìí wípé a ajaba ṣe ìdọ́fà àwọn ashabul káà àwọn tó jọ pé wọ́n wà nínú káà wà rọ̀kín àti rọ̀kín ọ̀rọ̀ táwọn ẹni síwájú sọ lórí gbólóhùn méjèèjì òun ni a tún bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú lórí rẹ̀ ẹ̀ríkà òun là ń pè ní gáà òun ni ọ̀gùn tí ma ń bẹ níbi òkè táwọn èèyàn ma ń sá sí ní ìgbà tí a bá ń sá fún nǹkan bóyá òjò ń sú ó fẹ́ rọ̀ òjò ń rọ̀ wọ́n máa ń lọ sá sí bí orú abẹ́ ihò yẹn lábẹ́ àpáta tó jò bá ń rọ̀ kò ní bá wọn títí tí náà bá tó wà nínú ìlú náà gbogbo olúkọ̀ kan kódà nílẹ̀ Yorùbá yìí àwọn káà ó wà ẹgbọ́ kan lọ́wà lékìtì tó yẹ pé bí orú àwọn tí bbc lọ tàbẹ̀wò síbẹ̀ lẹ́nu lọ́lọ́ yìí tẹ́ pé wọ́n ní abẹ́ àpáta nì ọgbẹ̀ èèyàn tó lé ní 140 wọ́n lè jó síbẹ̀ lẹ́ẹ̀kan náà débi pé ìgbà táwọn ẹni tó lọ síbẹ̀ ń sàlàyé pé àwọn bàbá àwọn bá àwọn irígbà kan àwọn èèyàn àwọn kan bẹ̀ tí wọ́n ti lùgbà kọjá mẹ́ àwọn àṣẹ́kùbọ̀ nǹkan yẹ́dẹ̀ bẹ́ẹ̀bẹ́ dìtín táwọn ẹmọ wípé àwọn àyè kan bẹ́ ń bẹ̀ bí ìgbà tó yẹ pé ẹ̀fẹ́ ṣe conference táwọn kan jòkó táwọn kan wà wájú wípé bí àyè jòkó ó ti wà ń bẹ̀ tó yẹ pábẹ́ àpáta náà ni náà bẹ́ẹ̀ ní kí máa ń bẹ níbi ṣẹwárí káàfù yìí wọ́n lóun ni ọ̀gùn tí ń bẹ níbi àbẹ́ àpáta táwọn èèyàn máa ń sá lọ ibẹ̀ làwọn ẹni yìí sásàálà lọ ẹ̀rí torí pé fìtínà wà nínú ìlú ẹwárí rọ̀ pé gẹ́gẹ́gẹ́ ti gbà látọ̀dọ̀ Ibn ni wọ́n ní wájí kan ọgbọ̀n kan náà lòun náà tó súnmọ́ àwọn ọ̀nà ní gẹ́gẹ́ bí afáwà dùhá gẹ́gbó ti sọ ó ní amẹ́lká fàúwà gáàrùn òun ni ọ̀gùn tí ń bẹ níbi ààyè kan wàrọ̀kí ismuliwadi ẹ̀wà rí ọ̀gùn òun ni káà dọ̀hápù ló túbẹ̀ o ọ̀gùn là ń pè ní kíni o káà ni rọ̀kí òun tún ní kó ni rọ̀kí bákanáà mujahid ó ní rọ̀kímù yẹn káàna bùnìyànùhù òun ni ilé wọn ilé wọn tí àwọn àsábìlìkà tí wọ́n ń gbé ẹ̀rì dọ̀hák ó tún ní pé ó kọ létí àwọn àwọn fún gbé òun là ń pè ní rọ̀kímù mọ̀jáìlú náà tún ní pé ilé wọn ní jẹ́bẹ̀ wọ́n kúrò bà ọ̀bọ̀ wọn àwọn apá kan tún sọ pé wọ̀lúwádìí lẹ́bí sí ìhìká òun ni ibi tí káàfù yẹ gẹ́gẹ́ wà ẹwà rí abúrọ̀zá ó ní sáórí òun ọgbọ̀rọ̀ yíwá ẹ̀rì bákanáà òun náà gba ó ní gbólóhùn rọ̀kín yẹn kọ́ọ̀lá yẹ́zàm káà anáhà kọ́ríyàtùn òun sọ pé ìlú kan ní jẹ́rẹ̀ ibn Jurayj ọ sọ pé ibn Abbas ló sọ pé rọ̀kín yẹn òkè ní jẹ́rẹ̀ alẹ́dì fi ìka kíkà ó ní ismu dhalika al-jabal ẹ̀rí òkè yẹn gangan orúkọ rẹ̀ ní o najlus so ọ̀gùn tí wọ́n bẹ̀ẹ̀ ní jẹ́ rọ̀kìm ẹgbẹ̀ wá ní tún wá ẹ̀rí tó fi dọ́dọ̀ ṣọ̀áìbù alìjìbáyí ó ní anna isma jabalil ká ẹ́ wọ́n ń pè ní kíni o بجلوس واسم الكاف حيزا والكلب حمران ṣẹwárí gbogbo àwọn ìyapọ̀ ẹnu yìí ọlọ ọbọ̀ ọlọ ọbọ̀ ọlọ ọbọ̀ àmọ́ àwọn onímọ̀ wọ́n padà wá àwọn èyí tí ó tẹ́wọ̀n jù lọ́rọ̀ táwọn onímọ̀ sọ òun ní pé wọ́rọ̀ kí láọ́sọ̀ bí wà láà ibi tí wọ́n ń kọ àwọn kọ àwọn àṣàbù káàbù sí òun là ń pè ní ẹ́ rọ̀kì oríhùn ní pé ìgbà tí ọlọ́run bàbá sọ àtàrà sọ pé àmàhàzíbẹ̀ta anna àṣàbà káàbù wà rọ̀kì káàlù min àyàtìna àjàbà أم حسبت أن أصحاب síwájú gẹ́bọ́ ti wáyé lọ́tọ̀dọ̀ àfáwà Abdullah ibn Abbas ó ní arraqim òun náà ni alìkìtà tíra min hijaratin tí wọ́n mú láti bí ara kan katabu fihi qisas ashabil kahf tí wọ́n kọ ìtàn ashabil kahf sí ẹ̀rì gbogbo táwọn wọ̀nyí ti tú ìgbìyànjú náà mọ̀ Eh, àwọn àtàwà wà lẹ́yìn ò lọ́pṣàn tó ju pé kálọ káńtáwọn èyàn síwájú ti sọ lórí àwọn àyà Al-Qur'an tàbá fẹ́ fèsè torí pé ìmà ọ̀dọ̀ wọn ló fìdí sí ọ̀dọ̀ wọn láti gbàmọ̀ wá ẹ̀rì ọ̀yẹ̀wá lè mọ̀ yóò sọ́jọ̀ sọ́lọ̀ àwọn làfáà wa àwọn ni yóò sọ tiwa ẹ́n àwọn lámà múmi ìmọ̀ lọ́dọ̀ wọn àwọn táwà múmi ìmọ̀ lọ́dọ̀ wọn yìí ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ àmọ́kàn tó tẹ́wọ̀n èyí tó tẹ́wọ̀n ìgbogbo ọ̀rọ̀ ń náà wọ́n sọ wọ́n ti tú àwọn nǹkan yìí ìlékún mọ̀ náà ni ẹ̀rì ọ̀rọ̀ náà kọjá láàrin pé asáàbùl káà yí ẹnu kò lórí pé ọ̀gùn ni ẹ wá rí ọ̀gùn yìí ibẹ̀ lọ́lọ́run kan tí wọ́n ti fi pé asáàbùl káà àwọn tí wọ́n wà níbi àyè yẹn tí wọ́n wà níbi ẹ̀rì síbẹ̀ tí wọ́n gbẹ́sìn wọn sá àwọn tí wọ́n fẹ́ kẹ́sìn ó dàrú máa wọn lọ́wọ́ àwọn tí wọ́n fẹ́ kí wọ́n gbẹ́sìn máa wọn lọ́wọ́ fún ogbé pàndà láwọn lọ́wọ́ àwọn èyí wá lọ gbẹ́sìn wọn sá lọ síbẹ̀ yẹn ọlọ́ni àwọn wa àmá wọn kan bẹ lọ́dọ̀ yìí tó tún sí mọ̀ jù wọn lọ àmọ́ fàjílẹ̀ tàà ní àṣàbàlìkà àrísẹ́mọ̀ ni àrísẹ́mọ̀ lọ jẹ́ báwọn àrísẹ́mọ̀ ọlọ́run ti pọ̀ tó jẹ́ pé ó yẹ ká wà tàjẹ́dọ̀ máa ronú sí i káronú sọ́tún káronú tí ẹ ká lè bá lékún ìgbàgbọ́ wa kọ́dá àwọn onímọ̀ fàyọ ipé nínú nǹkan tí ma ń sàlékún iman òun ni kíyàn máa ronú sí àwọn ẹ̀dá ọlọ́run ọba tó dá tàbá ronú sí ọ̀rọ̀ àwọn ìta àwọn ayà yíwá ń pè wá padà pé agbáwọn nǹkan náà mọ̀ rí tá ronú

ibi ọ̀gbun òkè ní kí ló mú wọn kó lù wọn wọn ọ̀rọ̀ lọ́wọ́ bá ṣe ní kí ló mú wọn kó nù wọn wọ́n fẹ́ gbẹ̀sìn lọ́wọ́ wọn ní kí ló mú wọn kó nù lù wọn wọn ò rí tọ́lọ́wọ́ bá sìn wọn ò tún jẹ́ kí àwọn aráàlú wọn ò sí tàbí sin lọ́wọ́ wọn ò tún fẹ́ káwọn gbogbo sin lọ́wọ́ wọ́n ní kàkàká mọ́ sin lọ́wọ́ ọba ayẹyà kúrò ní ó ń tá lọ bẹ láyé ní ìtàmọ̀ sin ọlọ́wọ́ bá ń bẹ̀ ọlọ́run wá sàlàyé wọn fún wa gbogbo àti àti yọ ọ̀dọ́ ni wọn mọ́rùn pàgbàlagbà kan tójú orí ti lọ lórí wọn ẹ́ sáwà máa wó ike àwọn tó fi wọ́n kàǹkà wọ́n ti rí ìrírí sí ayé ìmọ̀tọ́kọ̀ rẹpẹtẹ ní ìbẹ̀lọ́dọ̀ wọn ọ̀dọ́ ni wọ́n wọ́n fẹ́ sí náà bá ní kí ni wọ́n a ń ní fún wa nírò nípa àwọn ọ̀dọ́ yìí àwọn ọ̀dọ́ tó yọ pé fárúrú bìdì ní hẹ́n wọ́n sá pẹ̀lú ẹ̀sìn wọn ni mi kọ́ fi hìn ẹ̀rí wọ́n sá wọ́n gbẹ́sìn wọn sá nítorí pé kí wọ́n mọ́ bà lè fi jìnnà wọn kúrò níbi ẹ̀sìn yìí wọ́n wá kúrò nínú ìlú wọn fọ́lájẹ́wù ìlàdọ́r wọ́n lọ sí bí àwọn òkè yìí ẹ̀rí kí wọ́n lè bá sápamọ́ síbẹ̀ láti máa sin ọlọ́run ọba níbi òkè yìí ẹ̀rí àmọ́ wọn wá gbàgbé ọlọ́run ọba nígbà wọ́n débẹ̀ tẹ́lòmíì tó bá lóhun fẹ́ àkóhun lè bá sin náà bá ní ẹjọ́ pé ọmọ bẹ̀rẹ̀ lọ́dọ̀ yìí ibi tó ti lóhun máa sin náà bá ní tó yẹ pé àníyàn pé òun fẹ́ sin náà bá lọ bá lọ tó bá tún rí tó bá tún débẹ̀ kò tún ní sin náà bá náà níbẹ̀ ní ẹlòmí tí wọn ò rí bẹ́ẹ̀ ẹni tí ẹlòmí tó bá fẹ́ sin náà bá fẹ́ tí fìtínà bá dé stéèjì kan bí mo wá sálà lọ iye ló fa lẹ́fi rí àwọn àníbẹ̀ ọlọ́run bá wọ́n ṣe jẹ́ kó nílò àwọn ìlú tí wọ́n ti rí tọ́lọ́run bá sùn lọ ìlú tí wọ́n ti rọ́lọ́run bá sùn yẹlẹ́ ìjọra níbi Muhammad sallallahu alaihi wasallam ó ṣe ìjọra kú ní Mẹ́kà ọlọ sí Mẹ́dínà kó lè bá rọ́lọ́ bá sí àwọn sọ̀hábà wọ́n ṣe ìjọra kú Mẹ́kà lọ sí Habasha lọ́lákọ̀ọ́kọ́ lẹ́lẹ̀kejì kún rìn lọ́rọ̀ bá sí gbogbo wọn wọ́n ṣe ìjọra kú Mẹ́kà wọ́n ṣe ìjọra kú àyílà dáàrí islami wal iman wọ́n lọ sí lùlú tí wọ́n ti máa rí tọ́lọ́wọ́ bá sí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó wá sọ ń pa wa àwọn ọ̀dọ́ tí ìgbàgbọ́ ti gbèrú kọ́lọ̀jára náà jọ wọ́n káfọ̀dọ̀ tí wá náà ṣe dáadáa àwọn ọ̀dọ́ kan bẹ ìranù ní wọ́n ń ṣe bá bá ṣe ń dàgbà tí wọ́n yàwó sí sí ni ọlọ́mẹ́jẹ káwò sí nínú wọn wọ́n ọ̀dọ́ tó mọ̀ pé ọjọ́ alẹ́ rẹ̀ ń dáàbọ̀ ó bá ń rí pé tọ́lọ́wọ́n bá ní wù ọ́ ti kọ́dà wà látàkọ́fù fi láì lọ́mọ̀tàlá Islam kò lati fi ọ̀dọ́ yẹn dáadáa ní ọ ọ̀dọ́ tí ó láti bọ̀ sán dáadáa ní ọ kọ́lọ̀bà kó mú gbogbo adó lórí ọ̀nà dáadáa ọ̀dọ́ tí bá ń ríra rẹ̀ òun odò ayé ń gbé òun lọ kó fi síra rẹ̀ kọmọ bẹ̀rẹ̀ wọn bá kọmọ bẹ̀rẹ̀ wọn sàbẹ̀ ìfẹsẹ̀ múlẹ̀ lórí òdodo òdodo ní inú tí inú àwọn tó yọ pé máa ń champion níbi òdodo àwọn ìjọ jẹ́ kan àwọn ọ̀dọ́ kó tẹ̀wé pé àwọn ní àwọn tó máa ń pọ̀ lẹ́ni tọ́ pé máa ń ṣèbàjẹ́ ẹ jẹ́ kí ọ̀dọ́ ti wá ní kó lékún àti máa ṣe dáadáa àti jẹ̀nà síbàjẹ́ àti máa fà àwọn èèyàn dáadáa àwọn ọ̀dọ́ asáàbù káàfì ilẹ̀ ẹ̀kájọ ọlọ́ni ìdí àwọn alìkìtíyàtò ilẹ̀ káàfì fàkọ́lù rọ̀bánà فقالوا ربنا yìí ẹ̀rí àwọn wọ́n fẹ́ wọnú àwọn bẹ ọlọ́mọ ọba pé rọ́pàá náà á ti mi làdún kàrọ àmì sígbé ìrí olúwa ṣàánú àwa ṣàánú wa wọ́n bèèrè àánú ọlọ́run wọ́n bèèrè fáànú ọlọ́run àwọn kó wá pèsè ìmọ̀nà kó ṣe fáwọn gbogbo èèyàn tí ó bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tó bá fàájú àbẹ̀rẹ̀ rẹ̀ mọ́kúlé fani lílà lẹ́ni tó sáfọ̀ máa sọ́lọ́ ọba nìkan tó so ilé yìí tí máa ń rẹ lọ́wọ́ gan láti ṣàṣeyọrí mẹ́ gbàtàmù wọlé àwọn belon anígbà Muhammad òun náà lọ́kọ́ wà wípé tó bá ń travel lọ tó bá dá ìkan àyè tó dé yìí àjòjì ní ọmọ àbójẹ tráàpù ní bí ó nà ní mọ́tò kan sọ ẹ́kàlẹ̀ ẹjá jẹun o afẹ́ṣẹ́ nǹkan o ọwá fi branch sáyé kan tí àwọn obìnrin kẹlìmẹ́tì láìka àrẹ́sìlẹ̀ ìṣàrìmọ̀kára alébìlẹ́ni tó bá ṣe ọlọ́run ò láì àwùjọ kan ayé kan kọ́mpìnì kan mínísírì kan ọ́fíìsì kan ọwá sí àwọn òbí kẹ́mẹ́tì láìsá àti ní iṣẹ́ rẹ̀ fọ́lá àníbi ni ọlọ́run ní fara ní ọ́ tó fi kó láyé ẹ ká dún ní àwọn eléyìí ara rẹ̀ ní nǹkan táwọn sáfíkà fi ṣe yìí kí ni wọ́n sọ ipe rọ́bànà ربنا àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ibẹ̀ rọ́bàna àti nà min ladunka rahma ọlọ́run ṣàánú àwọn ọlọ́run ọba ṣàmọ̀nà àwọn alámọ̀rí àwọn jẹ́ gúnlẹ̀ sí dáadáa báwọn àpáàbìlìkà báwọn ṣiṣẹ́ ní wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ bá ìmọ̀nà ẹ̀rí ìbẹ̀nú وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة من بنبو ميكي آه وما قضيت لنا من قضاء فاجعل عاقبته رشدا إنه هو الدعاء الدعاء للجامع كما سماه بعض العلماء الجامع tí kó kó gbórí ayé àtàlẹ̀kẹ́ àmà ní àìṣà ló gbọ́ ọ̀rọ̀ yíwá ọlọ́ni àníbi sallallahu alaihi wasallam sọ pé allahumma inni as'aluka min al-khayri kullihi ajilihi wa ajilihi ma alimtu minhu wa ma lam a'lam wa a'udhu bika min ash-sharri kullihi ajilihi wa ajilihi ma alimna minhu wa

ìtẹ́lọ́wọ̀n bá táàmà bẹ ọlọ́wọ̀n bá òun náà ni pé kó jí ká láti orí a máa bẹ ọlọ́wọ̀n bá nígbàtà bá fẹ́ dáwọ́lì nǹkan nígbàtà bá ṣe nǹkan ẹ̀rọ àtìgbà tí a bá ṣe tán àwọn asọ́hábùlùká àjọ àyàn fi wọ inú ọ̀gbùn yìí ẹ̀dẹ̀ wá ní pé gbòlẹ̀ ọ̀rọ̀ wọn jásí ọ nígbà tó rí pé wọ́n ń àwọn èèyàn ìdààmú bá àwọn èèyàn àwọn èèyàn fẹ̀sìn sílẹ̀ wọ́n fi súnà sílẹ̀ òdodo wọ́n sí sílẹ̀ ẹ́ wọ́n lé àwọn èèyàn wọ́n ní àwọn èèyàn lára fún bẹ́ láti ń gbáwẹ̀ yìí ní àwọn countries kan ẹ́ wọ́n dẹ̀ ma fọ́sí àwọn èèyàn láti ma jáwẹ̀ wọ́n wà lórí country yẹn wà ní ẹ̀ torí kó wọ́n wọ́n wọ́n wọ́n síbò míì ọlọ́wọ́n bá lọ́bá lárí sì ké ẹlòmíì ibi tí ń gbáwẹ̀ ibi tí àwọn obìnrin ẹ́ ibi táwọn obìnrin ti ń rara àwọn bọ̀ ẹ́ lọ́rùn ìgbìkọ̀ wá báwọn ti ránù ibi tó ti gbọ́hùn mohazin ọgbọ́hùn azen nígbà wọn pè rùn ibi tó ti rí jàmá kí ibi tó ti rọ́mọ̀ yá rẹ̀ mùsùlùmí lọ́tún ló ti níwájú lẹ́yìn kèfèrí ni ọwá ní ẹ̀kíní kan ló gbé ọdún bẹ́ẹ̀ kó ń bẹ́ẹ̀ orí pọ̀ níwájú ọlọ́run ọba àwọn ashabul kahf nígbà tí wọ́n bẹ̀ lọ́run wọ́n sọ pé rabbana ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا. وترى أدعاء أدعاء تولي nígbà àwọn wọlé náà tán ọlọ́bà Allah subhanahu wa ta'ala ní wọ́n ń sọ nípa àwọn ashabul kahf yìí wípé ìgbà wọn wọlé tán kí láṣe fún wọn ibi táàmì ọlọ́run ti bẹ̀rẹ̀ lára àwọn àtàbù káfíìnì gbogbo tá ń sọ́bọ̀ tẹ́lẹ̀ ẹ̀ à sínú ìtàn wọn ni àmọ́nìsìn kí ló tẹ́lẹ̀ tí wọ́n ń gbà wọ ọ̀nà kòtò yẹn tọ́lọ́run bá fi fi sínú àwọn àmì àwọn àmì àríṣẹ́mà lọ̀rọ̀ àwọn àtàbù káfù jẹ́ ọ̀rọ̀ ìyàlẹ́nu gbà ni ọlọ́run bá lu agbára rẹ̀ nínú agbára ọlọ́run ọba ni ìkágara ò agbára ọlọ́ọ̀bá tó wá jẹ́ ilọ̀ díẹ̀ náà agbára ọlọ́ọ̀bá ó sàfihàn rẹ̀ nínú ọ̀rọ̀ àwọn asábì káàfì ló fi ń sọ fún àpé fàdọ̀rọ̀bẹ̀nà àlẹ́ àdáníyẹ fi káàfì sí ní ìnà àdàdà ọlọ́ni fàdọ̀rọ̀bẹ̀nà àlẹ́ àdáníyẹ fàdọ̀rọ̀bẹ̀nà àlẹ́ aláàsánátàrá ní pé mú etí wọn a fi nǹkan di etí hàn a fi hajji gàgá àti bọnú etí yẹn nígbà àti bọnú etí yìí wọn ò lè gbọ́rùn eti yi ọlọ́run bá ká nẹ́tíwọ̀kú àti máa gbọ́rọ̀ ọkà kó fáwọn àṣàlùkà wípé wọ́n ń pè gbọ́ kò sí fún

ọlọ́run ní àwáṣí ilé yìí ọ̀dọ̀rọ̀bẹ̀ náà àdá àzáni ìfìlìkà àfìsì ní ìnà àdàdà kódà àtúnkùn wọn lórun ààjẹ́ kí wọ́n mọ títún ṣẹlẹ̀ láyé má síbí tí ẹ̀bá yajú tí ò ti bá kí ọlọ́ni fàtọ̀rẹ́bẹ̀nà àlà àzàmìhìn Allah subhanahu wa ta'ala ó ní a wá ṣe bẹ́ fún wa nínú káà ọ̀gùn tí wọ́n wà yìí bá ti ṣe bẹ́ fún wa yes tó lóǹkà àwọn ọdún tó lóǹkà òun ni wọ́n wà ní ibẹ̀ ni wọ́n ti wà ń bẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó ní bá ṣe ṣe wọ́n tí a gba ìgbọ́rọ̀ wọn bá ṣe ṣe wọ́n tó yẹ pé oorun a tún fi kùn wọ́n sí ààyè yìí ìgbà ẹ̀sùn lọ ní báyìí wọ́n dẹ̀ sùn oorun tí wọ́n sùn yìí sì ní ìrìn ẹni tó bá tọ́jú aláàrẹ̀ rẹ̀ kálàrí ọwà lójú kan waa kan kó wá máa kó jòkó lójú kan àbí kó sùn lójú kan tẹ́bà fi lo bí oṣù kan oṣù méjì tẹ́ẹ̀bá wà kẹ́ẹ̀rù títọ́jú ò bá péye aláàrẹ̀ èèyàn máa jẹrà mọ́lẹ̀ wọ́n ni àà rẹ̀ ń sí lóṣù kan o Allah subhanahu wa wá lu agbára rẹ̀ láti kún àwọn àṣọ́ àbìkáàfì lórùn sinina àdàdà ọdún us ni wọ́n fi lò ẹ wo èyàn wọ́n o oorun ọlọ́run kùn wọn ọlọ́run ọ̀pá wọn ọlọ́run bá bá sọ́nà àtàdáwà kùn wọn lóòrùn yìí wọ́n jẹ́ jẹun oorun ta ní fún àṣọ àbùkáàfì kò sí Allah subhanahu wa ta'ala ń bá wa sọ pé gbogbo tó ń ṣe yìí agbára òun ọlọ́run ọba ni àdísí mọ̀ ní lọ́lọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala pé fadarabna ala adhanihim fil kahfi sinina Allah subhanahu wa ta'ala ọlọ́ ni a fi

tó lo agbára rẹ̀ lórí pé kí àwọn ashabul kahf kí wọ́n wà ní àyè yìí láwọn ọdún yìí ẹ̀rí bó ṣe yọ pé àwọn ẹgbàwá wá wípé àwọn ashabul kahf wọ́n wà nínú ọgbùn yìí bí wọ́n ṣe wà yìí ẹ̀rí àwọn ìgbà kan wá pé nǹkan bí díẹ̀ bí 5 years ìran olóran lò àwọn kan sọ pé nǹkan bí 15 years òun ni ashabul kaf òun ni wọ́n lò Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yí wa pé years òun ni àwọn ashabul kaf òun ni wọ́n lò àwọn ashabul kaf tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó wá níbi àti wọnú ẹ̀ ẹ́ kí wọ́n bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala ó sọ pé kí la fi torí ẹ̀ ṣe lẹ́yìn ọdún rẹpẹtẹ tàbí kí wọ́n lò yìí ọlọ́ni thumma ba'athnahum lina'lama ayyul hizbayni ahsa lima labisu amada أي الحزبين أحصى لما subhanahu wa ta'ala ó ní thumma ba'athnahum ayé thumma ayqadhnahum a gbé wọn dìde ìgbà táwa gbé wọn dìde ní ajé kó hàn sí wọn wípé ẹjí pẹ́ láyé yìí o táwọn tí wọ́n wá ń jàyàn tí wọ́n ń ja ọ̀rọ̀ yíyàn ẹ́ aláwọn tó ẹgbẹ́ wọ́n ń jàyàn pé ni iye ọdún báyìí ni iye ọdún báyìí kọ́ ẹ́

ẹni ó bá kọ̀rẹ́tì àwọn ọlọ́run bá ó mọ̀ léyìn lọ kọ̀rẹ́tì léyìn lọ ọlọ́run bá ti mọ̀ tẹ́lẹ̀ láti fi lè mẹ́yìn èèyàn pé àwọ lágbájá ọ̀rẹ́sẹ̀ mọ̀ ni ọya ilé ìlọ kọ̀rẹ́tì ilé ọkọ̀rẹ́tì ọlọ́ba lásán àtà sọ Allah subhanahu wa ta'ala ọba tó ròyìn àwọn asáàbù káà pẹ̀lú gbàgbọ́ abẹ́ nínú àánú rẹ̀ kọmọ bá gbàgbọ́ ẹni kọ̀kan jẹ́ ìgbàgbọ́ tó wúlò fún aláyé láti láàrín kọlọ̀bà kọjọ kò ṣe fún wa kò ṣe wá ní ẹrú tí ọlọ́run ọba lódodo tí ó mọ̀ gbọ́rọ̀ ọlọ́run ọba jọ́dẹ̀ máa tẹ̀lé ترى لهم بلا من جيش بفضل نجوبنا القيامة وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته